Miliki Express náà ló wọlé dé ní wẹ́rẹ́díwẹ̀rẹ̀ ní ti wẹ́rẹ́ ti kálí ètò tí ọlọ́run ọba mi ti tò tó dẹ̀ máa ma tò títí láéláé bẹ́ẹ̀ ni Miliki Express lójú amóhùnmáwòrán yín àà tá a bá sọ iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ àtàtà Orísun lẹ́ ń báwẹ̀ àà ibi tó Orísun àṣà àti ṣe tó ti ń sun wá tí ò dẹ̀ lè gbẹ títí láéláé ibi tó rí sun gbogbo ohun mèremère tó dùn tí ò ní di ìbànújẹ́ tó ti ń sun wá òun náà lẹwà yìí mo gbàládùra wípé gbogbo ojú tó wá ń wò mí lágbára ọlọ́run orísun ẹ orísun mi kò ní gbẹ ní àṣẹ Èdùmàrè atọ́kùn yín bẹ́ẹ̀ ni o tẹ́ fẹ́ fún re tèmi náà dẹ̀ ń fẹ́ yín fún ayọ̀ àyíká dá ọkújọ́ rẹ̀ òun náà ni ó ń kí yín kù dédé àsìkò yìí nínú àsìkò yìí mo kí gbogbo ẹ̀yin tèmi ókè èní ni àyájọ́ ọjọ́ ìfẹ́ tí àwọn olóyìnbó máa ń pè ní val <laughs> èní ni val's day valentine's day ó ti yẹ yín mo kí gbogbo ojú tó ń wò mí wípé ẹ kú èní o ẹ kú àyájọ́ ọjọ́ ìfẹ́ èní Àyìnkẹ́ Kújọrẹ́ ni mo ń jẹ́ ọmọ bíbí inú wọn ti da Kújọrẹ́ á sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ sọ́bọ̀ Maitọ́ Miliki Express tẹ bá sọ kó dẹ̀ bọ̀ lóde yéye ọmọ lẹ́ńkẹ́sì sí tẹ́ ẹ bá sọ wípé ìrìn ọmọ <laughs> tó ń gbénu amóhùnmáwòrán fọ yé inú amóhùnmáwòrán nìkan ibẹ̀ náà ni mo ti ń fọ̀n kẹ́ ẹ wá fi queen of talk kẹ́ fi déládé kẹ́ ẹ tún wá fi ẹjọ́ dọ́là yìí kẹ́ kẹ́ ẹ fi sàn di ó ti ẹyin máa máa jẹ yín lọ́tún lọ́sìn náà Miliki Express ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn mo tún wá kí gbogbo ẹyin mùsùlùmí wa ẹ kú ọlá Jimoh assalamu alaikum fún gbogbo ẹyin tẹ́ ṣe kí ni tẹ́ kó mi jẹ proper ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín entertainment news ó ń music video review mi eh, eh, eh, òun náà ti dúró tá a bá tún wá sọ social media gist mo dì wá ni kò kí n ṣẹ́rù rẹ̀ ẹ jẹ́ ká lọ jó ti yeye ni àyájọ́ ọjọ́ ìfẹ́ èní gangan ni àyájọ́ ọjọ́ ìfẹ́ ẹ̀yin náà ti pé gbogbo ẹ̀ ti ń lọ àbí lẹ́ni ẹ̀ wọ́n á red and white lónìí <laughs> àwa red and white gàngó ti yẹyìn ètò ń tẹ̀síwájú ẹ má sùn lórí Orísun gbogbo ẹ̀yin tèmi ó ń tẹ̀síwájú Miliki Express lẹ́ẹ̀kan sí mo kí wa wípé a kú àyájọ́ ọjọ́ ìfẹ́ ní lágbára ọlọ́run ẹ̀mí wa á ṣe púpọ̀ kí máa mú lọ wáyà ní ti wẹ̀rẹ̀ tí kàlì lórí ti abala entertainment news akí ọmọtọ́lá jọládé ẹ̀kẹ́yìndé torí wípé àà ah, ah, nínú oṣù yìí ọmọtọ́lá ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ẹ ní láti ráwọn <laughs> photos ẹ ní láti ráwọn photos ẹ ní láti ráwọn aṣọ tí ọmọtọ́lá tó ṣẹ́ síta ah, ẹ jọ nítorí Ọlọ́run íńtánẹ́ẹ̀tì dàrú lọ́tún ló ṣe ẹ náà dẹ̀ ti mọ̀ pé àgbẹ̀fọ́ ọmọtọ́lá torí pé ẹwà yẹn ó wà ń bẹ̀ àdẹ̀gbáládùúrà wípé ẹwà ọmọtọ́lá kò ní ṣá gbogbo ẹ̀yin òreke gbogbo ẹ̀yin òrente gbogbo ẹ̀yin awẹ́lẹ́wà tẹ́ ẹ̀ wò mí lágbára lọ ẹ wá wa a kò ní ṣá láṣẹ Èdùmàrè mo ń tẹ̀síwájú ní abala entertainment news tẹ́ ẹ bá ti gbọ́ bye bye to your yẹ̀yẹ́ boyfriend àyèmọ̀yà àwọn tó máa sọ bye bye to yẹ̀yẹ́ boyfriend lẹ́nu <laughs> tó ti mọ̀mọ́ retí ah, ẹni ní fáwọ́sì alágbájọ wà fún mi ní nǹkan tàmẹ̀dọ̀ fún mi àyèmọ̀yà àwọn tó máa sọ bye bye to yẹ̀yẹ́ boyfriend ẹni náà ti mọ ẹni tí mò ń sọ Zlatan okay Zlatan park moto o dẹ̀ duro n'iwaju e o dẹ̀ fan Naira mali kan duro siwaju o ó ti won wọ́n Naira mali kini si inu aṣọ tẹ́niyẹn wà ah, ló bá wò pé ok ok ok ó o pẹ́ niyẹn ó ní pé kẹ́niyẹn wà nígbà True Mali and Abbey ó ní yes okay spell Naira Mali. <laughs> ẹ fẹ́ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ẹ jẹ́ ká tún lọ jó tá a bá máa padà dé máa máa continue pẹ̀lú gist mi ẹ jẹ́ ká lọ jó sí ìfẹ́ láti ọwọ́ Pasuma àti Tiwa Savage ìfẹ́ àtòkè ló pa kádàrá wa pọ̀ ó ti yẹ yín mo ń padà bọ̀ ìfẹ́ àtòkè ló pa kádàrà wa pọ̀ yé kádàrà wa pọ̀ ṣó ti gbà ókè <laughs> ó ti sẹ́lọ̀ àbí on a vows dating ó ti yé yín nígbà tí mo fẹ́ lọ lẹ́ẹ̀kan mo ní wípé ókè aṣèwà lábẹ́lẹ̀ entertainment news wa mo ní wípé ókè next Zlatan bá dẹ̀ pé bọ̀bọ̀ tí wọ́n kọ Malians come forward tọkọ sínú iṣẹ́ ìtẹ̀ pé yáwá ń bíbà ok true malian ní àbí bọ̀ bẹ́ẹ̀ ni ah, kí ló ṣẹlẹ̀ apun àpì aka bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ gangan ok spẹ́ẹ̀lì mali <laughs> ló bá tán bọ̀bọ́ yìí bá spẹ́ẹ̀lì mali tì o ọ ní marius ló spẹ́ẹ̀lì ní zlatan bá bẹ̀rẹ̀ sí ní ẹ̀rìn pé ok ó dẹ péré ní true fan naira mali ò lè spẹ́ẹ̀lì orúkọ zlatan bá ṣàwọn lépè <laughs> ó wọ́n lépè ní ọ̀rọ̀ kan ẹ̀yin náà ti bó ṣe lọ òkè wọ́n bìrì pé ìwọ tó bá jẹ́ true fan èèyàn ah ah kódà ó yẹ kó lè gbogbo nǹkan tó bá ń sọ ó yẹ kó lè máa mọ̀ word for word so Zlatan wà disappointed nínú bàbá yẹn pé jọ ìwọ ń ṣe true malia lọ́rọ̀ kan ó ta sí àwọn fans Naira Mali lọ́kọ̀tán ní abala entertainment news nǹkan kan <laughs> gbogbo náà láti gbọ́ gbogbo rògbòdìyàn Tiwa Savage àti Wizkid o ta ni òkè à wọ́n jọ lẹ̀pọ̀ ni àmọ́ àtiwá náà kò fi bò ń sìn tó bá ti wà lórí ṣe tí Tiwa bá ń kọrin báyìí ó máa fún Wizkid lọ́wọ́ lọ́tún lọ́sìn ni ní inú oṣù tá wàyí náà ni Tiwa Savage ṣe ọjọ́ ìbí àmọ́ a rí wípé Wizkid ó lọ́ra láti ṣe kíni láti kí Tiwa Savage wípé ó kú ọjọ́ ìbí ẹ̀dẹ̀ ti mọ àwọn èèyàn okay wọ́n ti wá ń conclude wọ́n ti ń assume pé oh whiskey. àti Tiwa Savage pé wọ́n sí mọ́ bá a ṣe gbọ́ nìyẹn èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tó wò ń gbà yẹn pé ah, ah kí ló lè ṣẹlẹ̀ ah creative whiskey lè kí Tiwa Savage kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní wípé ó dàbẹ́ ni pé tírélà ó ti gba àárín Tiwa Savage àti whiskey. ó ti gbà kọjá títí wá jẹ́ ìsìn kọ̀ọ̀kan a gbọ́ wípé olúwo of olúwo land <laughs> wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ fẹ́ tiwa ẹ̀yin náà ti gbé gbogbo dẹ̀dẹ̀ náà ti ń sẹ́ńsọ̀ àbí ẹ wọ́n gbogbo ẹ̀yin tèmi àárín jù báyìí lọ ní abala entertainment news ẹ jẹ́ ká tún lọ gbẹ́sẹ̀ sókè ó ní wọ́n wá ní a tún ẹ jẹ́ ká lọ jó if by Davido if I tell you say I love you mo love ẹ torí èní ni valze gbogbo ìgbà ni mo nífẹ̀ẹ́ yín náà àmọ́ èní tún yàtọ̀ ìfẹ́ yẹn ó tún gara ẹ jẹ́ ká lọ jó if by Davido mo ń padà bọ̀ thirty million for the account o tó bá ti wá gbọ́ nádùn nádùn nádù gíragíra wo má jẹ́ kẹ́nìbọ̀dì alẹ̀ mọ́ ẹ má jọ alẹ̀ mọ́ káyọ̀dé ẹ̀ òun náà ló ti gbọ́ tí david ẹ̀ má ṣe sẹ̀rẹ̀rẹ̀ má lọ ṣe kíni má lọ ṣe gíragíra gbogbo ẹ̀yin tèmi àyájọ́ ọjọ́ ìfẹ́ ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni èní náà ni february fọtẹ yóò bìrì ẹ ṣáà rọra nǹkan tí máa sọ fún yìnyín ẹ rọra ẹ ẹ rọra ẹ rọra máa ṣe nígbà tí ìròyìn máa kàn wá sí wọn ní ṣe fi stick ó ti wọ́n lọ́jà kí ló fà á <laughs> náà ti ra gbogbo ṣe fi stick ẹjọ́ kí lẹ fi ṣe nígbà tí mo gbọ́ mo pé ẹ̀ẹ́ kí ló ń ṣẹlẹ̀ ẹjọ́ kí ni ṣe ah, what's happening as in what's happening yẹn <laughs> ẹ jẹ́ ká ọ̀rá máa tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ẹ má jẹ́ ká máa ṣe kí ni ẹ má jẹ́ ká máa ẹ má jẹ́ ká máa ṣe nǹkan ṣe lágbára ọlọ́run àní ṣe nǹkan ṣe àyájọ́ ọjọ́ ìfẹ́ òun ni o lè fìfẹ́ wọ̀n sí anybody kódà lẹ́nìyìn ẹ máa rántí àwọn tí wọn ò ní ẹ fìfẹ́ wọn sí wọn ẹ máa rántí àwọn ọmọ tí wọn ò ní ìyá tí wọn ò ní bàbá ẹ lọ fìfẹ́ wọn sí wọn ẹ máa rántí àwọn tó wà lẹ́wọ̀n ẹ lọ fìfẹ́ wọn sí wọn ẹ má kọ̀rọ̀ pé òkè àyájọ́ ọjọ́ ìfẹ́ ó bóyá ẹ̀yin olólùfẹ́ ni wọ́n ṣe fún dádì àmọ́ mi boyfriend and girlfriend tó dà pé a ti mú kínní ìyá àti rò pọ̀ a máa rò pé èyí vows day à ah, èmi àti bú mi ni o èmi à ah, ní kó má ṣe pẹ̀lú bú ẹ àmọ́ all over ni àyájọ́ ọjọ́ ìfẹ́ fi ìfẹ́ wọn ó lè jẹ́ àwọn tí àwọn àkọ́dá ọlọ́run ìwọ máa rí tó dẹ̀ máa wọ̀ pé ah ok ok tó dẹ̀ máa ṣe tó máa ṣàánú fún fífẹ́ wọn lé ní ìwọ tó tẹ̀ ti jẹ́ pé láti January láti last year ok ó wò pé kí ló fẹ́ ṣe ò tí fìfẹ́ wọn ẹni ìgangan mú inú èèyàn dùn ẹ fi ẹ̀rín sí ẹnu èèyàn kan happy birthday lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tèmi ó sì ń tẹ̀síwájú aside hot lórí Orísun èmi náà ni atọ́kùn yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ẹ jẹ́ ká tún lọ jó oníwọ̀n ni a fẹ́ jó sí ẹ jẹ́ ká lọ jó sí ìfẹ́ wa gbóná by Tiwa Savage àti Leo Wonder ìfẹ́ wa gbóná ó gbóná ó gbóná ó gbóná ìfẹ́ tó gbóná ìní gúdù ènìyàn mi ìfẹ́ fọ gbóná tí ò dáa ẹ jẹ́ ká lọ́jọ́ sí orin yẹn mò ń padà bọ̀. tiwa tiwa tiwa tiwa tiwa ẹ tiwa tiwa yẹyẹyẹ ẹ̀yin náà ti rí bí orin yẹn ṣe lọ ìfẹ́ gbóná ìfẹ́ gbóná ẹ tẹ ẹ̀rín ẹ mọ nǹkan tí mo kó jẹ nínú orin yẹn aṣọ ilé wa Tiwa Savage tó wọ̀ ọ́ bẹ́ẹ̀ ó ní bó ṣe mix irú àti bàbá yìí ó lè kú òun ni tiwa fi ṣe gbogbo ẹ̀yin tẹ̀mí Miliki Express ó sì ń tẹ̀síwájú Orísun estate tiwa ó sì ń ta wàràwàrà kí wọn náà kó ṣe kí ni kó o di onílé ara rẹ ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Orísun estate wa yìí kò kí ń ṣe news mọ́ nǹkan tá a máa ń sọ fún yín ní gbogbo ìgbà nìyẹn ilé kíkọ́ wo ẹ̀ṣẹ̀ ní tó bàbá wọn kọ́lé ẹ̀ṣẹ̀ ni ọlọ́run má jà wá ilé ayé asán lágbára ọlọ́run mi ní wá ilé ayé asán ìwọ́n tó dẹ̀ ń wò mí náà ò ní wá ilé ayé asán láṣẹ Èdùmàrè ẹ̀ṣẹ̀ ẹni tó bá kọ́lé ha jọ ilé yẹn ṣe pàtàkì sórí kó o má ní nǹkan kan ṣó ń gbọ́ tó o bá kọ́lé ìfọkànbalẹ̀ nítorí pé ilé ẹni ilé ẹbẹ ló ti máa máa sùn ló ti máa máa jí kò ní sí láńlọ tó máa máa dẹ láàmú lọtún lọ sí pé ah, owó ilé mi ń kọ ah, kí ló ṣẹlẹ̀ gangan ẹ ti mọ gbogbo bí ta tẹ̀dó sí ẹ ti mọ̀ wípé owó tẹ̀dẹ̀ lè sọ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta ni darapọ̀ mọ́ wa kíwọ náà nípìn nínú ilẹ̀ Orísun estate wa gbogbo ẹ̀yin tèmi ètò ṣì ń tẹ̀síwájú lábala tá a wà yìí a wà ní abala music video review ṣẹ́rí lẹ́ni mi ò wá rojọ́ púpọ̀ ẹni yóò special kan sí gbogbo wa ẹ̀yin náà ti mọ̀ pé àyájọ́ ọjọ́ ìfẹ́ lẹ́ni ó ní wọ́n wá ní afẹ́ tọpinpin ẹ̀ níwọ̀nba òun náà ni Mọ́rẹ́níkejì by Constant. yóò ní kí ara ara nínú yóò ní kí dada yóò ní dada èkúrọ̀ ṣá ni làlábà kú ẹwà mo nífẹ̀ẹ́ orin yẹn tẹ́ bá dẹ̀ rí orin yẹn ah, ó bá àṣà àti ṣe ilẹ̀ wa lọ láti orí obìnrin tí wọ́n lò nínú orin àtẹni tó kán gọgọ ẹ máa ráwọn aṣọ ìgbà wa nígbà yẹn àwọn agbádá àwọn fìlà kankan ẹ máa rẹ ròdò gbogbo ẹ ló ń bẹ nínú orin ẹ dẹ̀ máa rí arákùnrin tó ṣàǹlé obìnrin yìí ṣàpèsè ó ṣàn promise ẹ lọ́rùn àtayé pé èkúrọ́ lalábàápẹ́ òwe mi àti ẹ mi ò ní disappoint ẹ táwọn ọkùnrin bá ń lóbìnrin bó ṣe kọ́kọ́ máa ń sọ nìyẹn ẹ jẹ́ kọ́ nǹkan tán wá tán wàhálà dé ẹ̀yin lẹ máa máa foyún lé wọn kiri <laughs> ẹ máa ní ah bọ̀dá alágbájá oyún ti ṣẹlẹ̀ kíá ìtòbáyà kátó àyà jẹ́ ìjùlẹ̀ ìwọ náà di bébí màmá ni ẹ kọ́ lọ́ọ́ máa ṣàyẹ̀ ẹ̀bẹ̀ ìdí tá a ṣe máa sọ pé kẹ́ farabalẹ̀ ni ẹ kẹ́ mọ nǹkan tẹ̀ ń ṣe lónìí ẹ má jẹ́ kọ́ lọ́ máa kó sí lórí ẹ má jẹ́ kọ́ lọ́ máa kó sí lórí ẹ ṣọ́ra yín ẹ má sọ oṣù mi lẹ́nu ẹ má so oṣù october mi lẹ́nu torí wá ti ní òkè february ní valze tó bá máa dọ̀ october ẹ mọ̀ lóyún ẹ ti so ẹjọ́ oṣù mi special sí mi gan mo dẹ̀ mọ̀ pé it's a very special month ẹ má lọ sọ oṣù mi lẹ́nu constant mo rẹ́ni kejì tá a bá sọ pé mo rẹ́ni kejì ah mo rẹ́ni kún mi nìyẹn ó kúrò lẹ́yọ kan mo rẹ́ni kún mi nínú orin arárakùnrin yẹn pé ah girl yẹn gangan òun ni ẹnì kejì ẹ̀ tọ́lọ́run fi kún ẹni bó ṣe ń tò sí ọmọ yẹn ọ̀rọ̀ tútù orin tó dùn ló ṣàǹkọ fún ẹ jẹ́ ká lọ gbọ́ mo rẹ́ni kejì by constant tí bá máa para rè yé ètò ń tẹ̀ síwájú ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́. <laughs> gbogbo ẹni tẹ́mi mo mọ̀ pé ẹ̀yin náà gbádùn ẹ̀ torí níbi báyìí ah, ah, ah, orin yẹn tí mo tẹ̀ ṣe ń filẹ̀ tí mò ń jọkọ̀ mo mọ̀ pé yes ẹni gangan what happen valentines àwa àwa àwa àwa red and white gang <laughs> àwa rè gbogbo ẹyin tẹ́mi gbogbo ẹyin tẹ́mi gbogbo ẹyin tẹ́mi. Hmm ok ẹ jẹ́ ká tún ṣe báyìí ẹ jẹ́ ká lọ jó ẹ jẹ́ ká lọ jó ẹ jẹ́ ká lọ jó tá a bá wá jó ẹ máa mọ nǹkan tí mo tún fẹ́ sọ fún wa ẹ má gbé kúrò lórí Orísun torí ibi báyìí gangan òun ni Orísun àṣà àti ṣe orin wọn wá tún ni a fẹ́ lọ jó sí òkè ẹ jẹ́ ká lọ jó sí orin bèbí jọ̀wọ́ báyìí bàbá wa dáadáa Victor Ọláyà àti tún. Bèsèmi jáwá yé kó báyìí lọ rò gang. Ọmọdé ṣe mí, bèbí mi dá. Ìwọ náà lọ wá bèbí ẹ. Ẹ jẹ́ ká lọ́jọ́ sí bèbí jọ̀wọ́, à ń padà bọ̀. Ẹjọ̀ ẹjọ̀ ẹjọ̀ ẹjọ̀ ẹ bá mi sọ fún sisi yẹn. Ẹ kó má yìí lọ, kó má yìí lọ. Ẹ ti bí face bó ṣe gbórin. Ah! Nígbà tó orin yẹn jáde ń gbà yẹn. Orin yẹn mìlù títẹ̀. Ẹ náà ti mọ̀ pé Kúlẹ̀ Afọláyan òun náà ni ó direct orin yẹn ṣé nǹkan kan wà nínú mi tí mo fẹ́ sọ o nígbà tẹ́ ẹ̀ ń rírú àwọn bàbá Victor Ọláìyá tí wọ́n sì ń bẹ̀bẹ̀ kọ́mọ yẹn máa lọ àwọn ọkùnrin míì olúwa o ìgbéraga ó ti wọ̀n wọ́n lẹ́hìn mi lè bẹ́ gẹ̀ yẹn náà má bẹ̀ má bẹ̀ kó wá dúró kó máa rò pé ó máa dẹ́ ẹ lóhùn má tètè lọ bẹ̀ ń sí nǹkan tó ń múra àwọn bàbá yẹn sì máa bẹ̀bẹ̀ fọ́ wọn jọjọ what happen kí ni wọ́n ṣe <laughs> kí ni wọ́n ṣe ìyàwó ẹ ṣe ẹ̀ ń lé àbí òun kò pé mi ní bẹ̀ mi ní bẹ̀ fáìn o ọkọ òun ló lórí àyà àmọ́ àmọ́ nígbà míì nígbà míì ẹ jẹ́ ká máa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ tí ọkọ bá jẹ́ olórí àyà ah, ah, bọ́dì nìyàwó náà o lè bẹ bẹ̀yàwó ẹ̀ ìyàwó náà tọ́pẹ́ ti ṣe èní ní àyájọ́ ọjọ́ ìfẹ́ ẹ gbàgbé gbogbo bó ṣe ń lọ ah, ìfẹ́ gọ́ọ́lé ẹ kí gbogbo wa ká máa fi ṣe kí ni ká máa fi lò láti sísìn lọ àti sísìn lálẹ́ torí ìfẹ́ ló ń mú ẹni méjì gbénú ilé tí òfin ní sí gbọ́ mi sí omi òtó à ń para wa o à ń gbéra wa à ń jíra wa gbé tó bá jẹ́ pé ìfẹ́ wà ní uh-uh, kò ní sí yẹn náà torí ẹ̀ lẹ́yìn èmi tún wá ń polongo ìfẹ́ ẹ jẹ́ kí ìfẹ́ máa jọba níbi tí ìfẹ́ bá wà áà ìgbéga máa wà ń bẹ̀ má lára ọmọlàkejì ẹ má wò pé kí ló ń ṣe kí ló ń wí má lára ọmọlàkejì ẹ má máa jẹ́ kí oòrùn máa wọ̀ bá ìbínú nínú ẹ ṣorí mo omo àlè ló máa rí inú tí ò ní bí ṣorí tínú yẹn ti bi e. sọ nǹkan tó wà nínú ẹ sọ síta tá a bá nífẹ̀ẹ́ ara wa ni àní máa jíra wa gbé tá a bá nífẹ̀ẹ́ ara wa ni ó ní máa wọ ọmọlàkejì ẹ bí kó o gbé kó lọ fi ṣe nǹkan tí ò dáa tá a bá nífẹ̀ẹ́ ara wa ni ó ní máa tan ọ̀rẹ́ ẹ lọ síbi tó ti máa pa ẹ jẹ́ kí ìfẹ́ kó máa jọba láti sísìn lọ àti títí láéláé ẹ dẹ̀ jẹ́ ká máa fìfẹ́ ká máa fi bá orílẹ̀-èdè wa nàìjíríà lò ẹ máa gbàdúrà fún nàìjíríà nǹkan tó dáa ó ń fẹ́ àdúrà nǹkan tí ò dẹ̀ dáa náà àdúrà lẹ máa fi dì í mú ẹ jẹ́ ká máa fi ìfẹ́ ẹ jẹ́ ká máa fi bára wa lò pàtàkì jùlọ àwọn tẹ́ ẹ bá rí i pé wọn ò ní ẹ fìfẹ́ hàn torí aládàáni lọ́dọ̀ ọ̀nà ẹ̀mí wá súre fún ẹ àwọn àkàndá ọlọ́run wọn bẹ́ẹ̀ ńlẹ̀ ẹ lọ fìfẹ́ wọn ẹ máa múnú èèyàn dùn ní ojoojúmọ́ ẹ má jẹ́ kó jẹ́ ọjọ́ ìfẹ́ yìí nìkan lẹ máa múnú èèyàn dàbí lẹ máa fìfẹ́ wọn ẹ máa fìfẹ́ wọn torí ìṣòrí nǹkan tó bá ṣe síta òun náà ló máa ṣe kí ni òun ló máa gbà padà gbogbo ẹ̀yin tèmi ṣé kí n máa lọlé ah, tí mo pé no <laughs> no àyìnkẹ́ máa ti lọ ohun èmi náà kémi náà dúró àmọ́ ẹ̀yin náà ti mọ̀ wípé àròjọ mùsùlùkùn ẹ time kò sọ̀rọ̀ anybody aago ń lọ ni ó ti yẹ ìwọ náà má dẹ̀ ṣe kí ni má kàn máa wò pa aago ń lọ ah ìwọ gan tètè tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ february la tún ti wà yóò ti yẹ já rẹ̀ tẹpá mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ kó o fi irun dúdú ṣiṣẹ́ kó o lè ṣe kí ni kó o lè fi irun funfun kó o fi gbádùn àwọn ẹlòmíì kò ń ṣayé ló ń ṣe wọn o nígbà tó bá wọ fifty tó bá yìí pé àbúrò nǹkan tó yẹ káwọn ní àwọn irọ́ ni gbogbo àtó tó ti ní kinní yẹn o o o o lò dáadáa ẹ o ti fi gbogbo ọmọ ẹwà o ti fi save o invest bó ṣe ń rówó yẹn ló ṣàṣe ń na ṣáàjọ jọ ìgbà kò lọ bí òréré gbogbo ẹ̀yin tèmi ẹ má wàá gbàgbé ẹ fẹ́ gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ lọ sí www.youtube.com slash orisuntv www.facebook.com slash orisuntv àti wà lórí wẹ́bsáìtì wa náà ẹ wò ní ojú amóhùnmáwòrán yín òun ló ń lọ yẹn ẹ fẹ́ polówó ọjà ẹnì kan tẹ fẹ́ sọ fún wa ẹ má ọ nọ́mbà sí òun lọ ní ojú amóhùnmáwòrán yẹn ẹ ṣàṣe kí ni ẹ pè wá ẹ fẹ́ darapọ̀ mímí náà lórí social media ẹ láì page mi lórí Facebook Àyìnkẹ́ Dayo Kujore on IG at Àyìnkẹ́ Dayo Kujore lórí Twitter at Tosin Kujore ire àtayọ̀ àti ìdùnnú òun náà ni a tún máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi tí tọ́tọ́ Àyìnkẹ́ ọmọbìnrin wọn ti Dayo Kujore dáàdì mi tẹ̀sẹ̀ sọ fún mi pé kú jọ rẹ̀ ni wọ́n ní kò ń ṣe kú jọ rẹ̀ wọ́n ní ikú jọ rẹ̀. ọmọ bíbí wọn dáadáa kó ẹyẹ so a sọ̀rọ̀ fetefete small might of Miliki Express kódẹ̀bọ̀ lóde tẹ́ bá sọ ìwìn ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fún un èmi náà lẹ́ ń pè kẹ́ ẹ wá sọ ẹjọ́ dọ́là yìí kẹ́ màmá jẹyìn kẹ́ ẹ wá deládé pẹ̀lú queen of tọ̀ ká máa ṣe lọ pẹ̀lú orin tí mi dà kó lò ìyàwó mi pam olólùfẹ́ mi ọ̀rẹ́ mi I will love you forever mo fún gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣègbéyàwó lẹ́nu ẹ̀yin ni mo fún lórí ẹ̀yán ọkọ àti àwọn ẹ lọ́ọ́ máa jẹ̀gbádùn ẹ̀ congratulations ó dàbọ̀ láyọ̀ ni a máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.